mo kí n káàbọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá lúmọ̀ọ́ká olórin ẹ̀mí tọ́pẹ́ alábí ni ó ti ń ṣe àpọ́nlé olùṣọ́ àgùntàn kan ètò pé orúkọ rẹ̀ ní paul adéfarasin kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tọ́pẹ́ alábí ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi kí olùṣọ́ àgùntàn náà tó sì ń gbàdúrà fún wípé ọlọ́run yóò túbọ̀ máa fún ní oore ọ̀fẹ́ láti túbọ̀ tẹ̀síwájú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìnpọ̀ Kòsónú Ayọ̀ Mákùn tí ọ̀pọ̀ tún pè ní AY comedian ló ti wí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìṣòro orílẹ̀-èdè yìí kò lè dáwọ́ dúró àfi tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n bá dẹ́kun kíkúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí òkè òkun AY comedian tẹ̀síwájú láti wí lórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé kí àwọn ènìyàn fi ọwọ́ sowọ́pọ̀ láti lè dẹ́kun ìṣòro orílẹ̀-èdè yìí ó tún tẹ̀síwájú láti wípé nítòótọ́ àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí ó jẹ́ ohun tó mú àárẹ̀ bá ọkàn ènìyàn ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ àti ìṣọ̀kan gbogbo rẹ̀ náà ni yóò dára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọjọ́ ìbí jẹ́ ọjọ́ tí ènìyàn ń fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà tí wọ́n sì ń bá ènìyàn yọ̀ tí wọ́n bá ènìyàn dúpẹ́ èyí ló mú kí gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ kí ó máa kí òṣèré Tèmídayọ̀ Babátúndé kú ọjọ́ ìbí rẹ̀ ó gbàdúrà fún lórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé ọlọ́run yóò túbọ̀ gbede ibi gíga àti àyè ńlá tí ọkàn rẹ̀ ń fẹ́ ó tún tẹ̀síwájú láti wípé ọ̀pọ̀lọpọ̀ ire ayọ̀ àti ìgbéga náà ni ilẹ̀kùn rẹ̀ yóò ṣí fún nínú ọdún tuntun yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré adésùà ẹ̀tọ́mi ni ó ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi kí ọmọ rẹ̀ olúṣẹ́gun wellington kú ayẹyẹ ọjọ́ ìbí ọdún kẹta adésùà ṣe àpọ́nlé ọmọ náà gẹ́gẹ́ bí èyí tó mú ayọ̀ àti ire wá sínú ìdílé àwọn tó sì ń gbàdúrà fún wípé ire ayọ̀ àti ìdùnnú tí ọmọ náà ti mú wọnú ìdílé wọn kò ní di ìkorò láéláé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà olórin ẹ̀mí àdùkẹ́ gold ni ó ti ń pe àwọn ènìyàn síbi ìpàdé ìyìn kan èyí tí olórin yínká ayéfẹ́lẹ́ yóò jẹ́ olùgbàlejò rẹ̀ àdùkẹ́ gold ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi èyí hàn tó sì ń sọ wípé kí àwọn ènìyàn gbìyànjú láti wá síbi ìpàdé ìyìn náà èyí tí wọ́n pe àkọ́rí rẹ̀ ní judah mega praise láti lè jọ forin yin olúwa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ òṣèré kúnlé afford ti ṣe àfihàn eré kan èyí tó pè ní alágẹmọ tó sì rọ àwọn ènìyàn láti wò ó kúnlé afọd wípé eré náà yóò máa di wíwò lórí ẹ̀rọ ayélujára amóhùnmáwòrán rẹ̀ èyí tí ó sì jáde sórí rẹ̀ ní agogo mẹ́rin òní ó ṣe àpọ́nlé eré náà gẹ́gẹ́ bí èyí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ òye àti ọgbọ́n tí àwọn ènìyàn sì lè kọ́ ẹ̀kọ́ tó yè kooro nínú rẹ̀. ọlọ́run ní jẹ́kẹ́ bá tèmi jẹ́kẹ́ kí ni torí wọ́n ní kẹ̀tì ẹ̀sìn jáde náà rẹ̀ mí ní tèmi náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin bí inú ẹni bá dùn ó ṣòro láti pa mọ́ra ìlúmọ̀ọ́ká òṣèré Deborah Sokoya tí ọ̀pọ̀ mọ̀ sí Debbie Sokoya ló ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí fíìmù rẹ̀ ètò pè ní ìrìn àyọ̀mọ́ Debbie Sokoya tẹ̀síwájú láti dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí ọ̀rẹ́ olólùfẹ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ṣùgbà òun láti lè rí wípé eré náà jẹ́ àṣeyọrí bákan náà ni sì tún rọ àwọn ènìyàn láti túbọ̀ máa wo eré náà sí lórí ẹ̀rọ ayélujára ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta olórin tàkásùfé David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido ni ó ti ń wí pé ìdàkejì orin Kiss Daniel etí ó gbòde kan báyìí ìyẹn tí àkórí rẹ̀ ń jẹ́ tuẹ̀tuẹ̀ yóò máa jáde láìpẹ́ láì jìnà Davido ló fi fọ́nrán fídíò kọ sórí ayélujára rẹ̀ níbi tí ó ti ń kọ orin náà tí ó sì ń wí pé fọ́nrán ìdàkejì orin yìí láti ọwọ́ òun àti akẹgbẹ́ rẹ̀ Kiss Daniel yóò máa jáde fún wíwò láìpẹ́ láì jìnà. Davido make pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ baby boy like òdi òdi òdi ọ̀yà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì lúmọ̀ọ́ká òṣèré Lateef Adédìméjì ti sọ di mímọ̀ wípé láti máa mú inú ẹlòmíràn dùn ó jẹ́ ohun tí ó máa ń mú orí òun wú tó sì máa ń fún òun ní ayọ̀ láti ṣe òṣèré náà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi sọ èyí tó sì ń wípé inú dídùn náà ló máa ń mú orí yá ó tẹ̀síwájú láti ṣe àfikún rẹ̀ wípé òun yóò máa gbìyànjú láti fẹ̀rín sẹ́nu ẹlòmíràn Tósìn Babalọ́lá ni ó ti ń kí ọmọ rẹ̀ ọkùnrin kú ayẹyẹ ọjọ́ ìbí ọdún kẹsàn-án ó pe ọmọ náà gẹ́gẹ́ bí ẹ̀bùn ayọ̀ tí Ọlọ́run fi ta àwọn ọlọ́rẹ ó wá tẹ̀síwájú láti gbàdúrà fún wípé yóò máa lékè láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ gbogbo kò sì ní relẹ̀ láéláé. kò ní jù báyìí lọ fún àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ti sáà yìí ká tó máa lọ ẹ máa rántí wípé bọ́mọdé òkú àgbà ní ń dà Adébánkẹ́ Aládé lórúkọ tèmi títí dìgbà tá tún máa fi ire àti ayọ̀ pàdé ó dàbọ̀ o.